Assalamu alaikum jọ̀mọ́ ìyàlé muslimina wàlé muslimat mo kí ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú Islam mo kí yín pé ẹ kú àfojúbà Ramadan o mo kí yín kú oríire náà nítorí ẹni tí Ramadan ọdún yìí tún bá láyé tí ò bá dúpẹ́ ó dàbí ọlọ́ṣà kóni lẹ́rù lọ ni mo kí gbogbo wa kú oríire náà Ọlọ́run jẹ́ kẹ́mi wa kó ṣíkà ẹ̀ ọlọ́run jẹ́ kí ẹ̀mí wa kó rẹ́yìn oṣù náà kẹ́mi wa kó tún ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ o àmì o inṣàlá kí n tó tẹ̀síwájú mo fi àkókò yìí tọrọ ìdáríjì lọ́wọ́ gbogbo ẹ̀yin àáfàá mi nítorí pé mi ò kí ń ṣe àáfàá o n sì mọ kéwú. tẹ bá rí àṣìsọ tàbí àìṣedéédé kan nínú ohun tí mo sọ ẹ jọ̀wọ́ ẹ fi tó mi létí fún àǹfààní ti èmi náà ẹ wo dùá tí mo mú wá fún yín lénìí fún àǹfààní àwọn tí ò tí ì mọ̀ tẹ́lẹ̀ rí òun ló wà fún tá a bá lọ sílé ọ̀rẹ́ wa láti lọ ṣínu àbí ká lọ ṣínu ní mọ́ṣáláṣí ni pàápàá jùlọ àwa tá à ń gbé òkèèrè tó jẹ́ wípé wọ́n máa ń pè wá fún iftar ìṣínu káàkiri àdúrà náà dá nítorí pé òun ni anabi muhammed sallallahu alayhi wa sallam ló máa ń ṣe tó bá lọ sílé ẹnikẹ́ni tàbí mọ́ṣáláṣí lọ ṣínu ẹ bá wa ká lọ nínú àdúrà náà. aftara indaku musaimun wahakala tahama kulumul aburaru wasalatu aleikum malaikati. tá a bá tún sọ nígbà púpọ̀ á tètè yé wa á di ohun àmúlò fún wa. aftara indaku musaimun. وهكلتها مقول مول أبرار wasalatu aleikum malaikati. ìdùwà yìí bó ṣe kéré tó ìtumọ̀ ẹ̀ e, ó pé oríṣiríṣi. dùwà náà tọrọ wípé kí àwọn ènìyàn túbọ̀ máa wá sínú ní ọ̀dọ̀ onítọ̀hún. dùwà náà ń tọrọ wípé kí àwọn ènìyàn tí ọlọ́run yọ́nú sí kí wọ́n jẹ nínú oúnjẹ onítọ̀hún àti wípé kí àwọn màláìkà gbé gbogbo ìbùkún ẹ̀ lé lọ́wọ́ àwọn ìtumọ̀ yìí ìtumọ̀ tèmi bó ṣe yé mi sí ni o ẹlòmíì àárò yìí pé kọ́kàn wọnú ilé jẹun ni àdúrà yìí wà fún ìyẹn ni pé ọ̀bẹ ò ní ṣẹlẹ̀ nílé onítọ̀hún owó ò ní wọ́n onítọ̀hún tó fi máa máa rí nǹkan àlejò Allahu Akbar dùá náà ń sọ wípé irú àsìkò yìí ò ní tán nínú ilé onítọ̀hún kí ọlọ́run má wàá jẹ́ kírú àsìkò yìí tán nílé ẹnìkọ̀ọ̀kan wa àmì o wábìláwù taofíìkì alihamdulilayi rọ̀bìlì alamin